ọ̀kadà ayélujára lẹ́yìn òde àti níbi tí gbogbo atẹ́gbòjú tó lè fẹ́ dé nílẹ̀ ayé ti wà pẹ̀lú àáfàá wa ẹ ẹ máa ń sọ pé small but mighty ẹ lè máa wọ̀ pé ọmọdé ni wọ́n bọ̀ nǹkan kí sẹ̀sẹ̀ làgó ètò ètò kọjá ọ̀pọ̀lọpọ̀ um, testimony láàárí táwọn èèyàn ń pè wá pé nǹkan tí iṣẹ́ àánú tí àáfàá fún wa pé báwọn ṣe rí bẹ́ẹ̀ náà bọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí pé àwọn jàǹfààní lénìí láti wà pẹ̀lú àáfàá wa ayọ̀ ní tiwa àáfàá ìbá kí àwọn aráalé. sàlámù alaykum alágbádá gbogbo wa o àmín àmín ètò ojú tẹ́lẹ̀ làwa náà wà káwa náà ti ń ṣe o. lẹ́nu àwọn sọ̀rọ̀ nípa àṣírí bíbò kí ló ń jẹ́ àṣírí bíbò kákọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. àṣírí bíbò àṣírí bíbò téèyàn bá ń tajà téèyàn bá ti gbìyànjú lé lórí nípa àṣírí bíbò àṣírí àbò lórí ìgbìyànjú náà ni gbogbo ẹ̀ náà ló túmọ̀ sí àṣírí bíbò náà ìgbìyànjú náà ni. ìgbìyànjú ni àṣírí bíbò bẹ́ẹ̀ ni wọ́n ní àṣírí bíbò kọjá o kọjá owó níní táwọn ṣẹlẹ̀ ẹ̀dá bá ti ń bò. bẹ́ẹ̀ ni o wa masha alhamdulilayi o máa dúpẹ́ fọ́lọ́run. o máa dúpẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń ṣe àwọn iṣẹ́ àṣírí wo lẹ máa fún wa kájú fáwọn yẹn wa ẹ tó wà sí ìlú ẹ̀pẹ́ tó fẹ́ sáré fẹ́ sìnàwó ẹ tó fẹ́ kó mọ ẹ tó fẹ́ ṣe wòlímọ̀ fọ́mọ ẹ tó fẹ́ rìnrìn àjò tó tẹ̀lé ní owó kíákíá ẹ bá ju iṣẹ́ àṣírí kan bò kọ́ fáwọn yẹn kan fi jàǹfààní kan jàǹfààní ọlọ́run lára yín. èèyàn lọ wá ewé àbámọ́dá tó níga mẹ́ta ó kò kò skazi, ibikíbi tí wọn bá ti lọ bèrè pé bàbá mọdá kó ní ga mẹ́ta tí wọn bá ti mú kí wọn dẹ ka atajọsí sixteen síbẹ̀ kéèyàn lọ méjì papọ̀ kéèyàn dẹ wá ẹja àrọ̀ kéèyàn bí kọ́bọ̀ òun gé sí ọ̀nà mẹ́ta kó gbọ́dọ̀ já o kọ́kọ́ bó òun gé fọ̀bẹ́ ṣàfikún sọ́nà mẹ́ta kó má já kéèyàn dẹ kó fún ẹ kéèyàn dẹ kó sínú pọ́tù kéèyàn dẹ fọ kéèyàn dẹ fomi sí kéèyàn sí kéèyàn fi sí kéèyàn fi sí. Si kéèyàn ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe tó bá ti jiná kéèyàn wá òṣùká kéèyàn sọ lé lórí kí wọ́n dẹ̀ ṣàdúrà sí ó ṣiṣẹ́ ó confam. so ẹ̀kọ́ náà nìyẹn jẹ́. ẹ̀kọ́ ni kéèyàn jẹ́ iṣẹ́ ni iṣẹ́ yẹn ó confam a gbé nǹkan gidi wá kéèyàn dẹ̀ bá dá májẹ̀mú nǹkan tó bá fẹ́ a rí bẹ̀ láṣẹ Ọlọ́run. so ẹ tún sọlẹ̀ kan sí kọ́lẹ́bà yàwó yẹn wá dáadáa. ewé àbámọ́dá tó ní ga mẹ́ta ẹ fi sórí ọlọ ẹ dẹ̀ máa ta àjọsí sixteen ẹ lọ papọ̀ mọ́ tó bá ti lọ papọ̀ mọ́ tó ti kúnná ẹ bù ú ẹ fomi ṣàn ẹ ṣàn sínú kòkò ìsasùn àbí pọ́ọ̀tù tó fi ń dáná lé ẹ ṣàn síbẹ̀ ẹ mẹ́ja àrọ̀ ẹ gé ẹ má gé já o kọ́ bá yín gé sí ọ̀nà mẹ́ta kọ́ dẹ̀ kó fún ẹ̀ kọ́ bá ti bá yín kó fún ẹ̀ kẹ́ dẹ̀ mú kẹ́ gbé sínú pọ́ọ̀tù bẹ́ẹ̀ kẹ́ fomi sí kẹ́ fi yọ̀ sí kẹ́ fepo sí kẹ́ sè é sísọ tẹ máa sọ ẹ má sọ sórí ilẹ̀ ńlẹ̀ o ẹ wá òṣùká ẹ sọ òṣùká tẹ bá ti ṣe òṣùká yẹn fún yín ẹ ní aṣọ tó bá ti wùn yín ẹ ṣáà fi ṣe òṣùká ẹ dẹ̀ mú ẹ sọ lé lórí ẹ ṣàdúrà sí tẹ bá ṣàdúrà sí ọlá àjọba ara yín mu ó confam tó wà òkè. nígbàkigbà nìyẹn lè ṣe àbó láwọn ọjọ́ tí yẹn lè ṣe. Mm, gbàkigbà tó bá wùyàn ní kéèyàn ṣe kò léèwọ̀ kò ní kọ̀ọ̀kan. kò bá àjọsàn kò bá àjálẹ̀ kò bá àjọsàn kò bá àjọjọ́ mọ́nì kò bá àjọjọ́ tíṣe. Eh, kéèyàn ṣe ó máa gbé nǹkan wá tí wọn bá dá májẹ̀mú tí wọn bá fẹ́ jẹ. kò dẹ̀ léèwọ̀ kí ni èèwọ̀ tó wà ń bẹ̀. kò sí èèwọ̀ kankan iṣẹ́ àwọn iṣẹ́ tí a ń fi sílẹ̀ sórí afẹ́fẹ́ kò léèwọ̀ kò dẹ̀ ní repercussion kankan tí wọ́n bá lè gbìyànjú ẹ̀ á rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ rẹ tó gbọ́dọ̀ tẹnu àáfà àyọ̀ni tiwa ìwọ náà má dágun lásọ̀rọ̀ rẹ ó ti rí i pé àṣírí bíbù ni wọ́n fún wa wọn ní kó mówó wá pé bọ̀dé bá fẹ́ nìkan mi tó fẹ́ bá àáfà sọ bí oníkan mi tó ń gbẹ lójú àbò nǹkan mi tó ń dẹ̀ láàmú tó ń fẹ́ tú sílẹ̀ àáfà sọ nọ́mbà wa fún wa sìn àtẹ àdírẹ́sì wọn ìwọ náà má gọra ẹ̀ o téèyàn bá ti dé ìkòròdú kéèyàn wọ mọ́tò tó ń lọ sí ìjẹ̀dẹ́ téèyàn bá ti fẹ́ dé ìjẹ̀dẹ́ èèyàn á sọ pé èèyàn á sọ fún onímọ́tò ni pé ẹlẹ́mu bus stop mo ti fẹ́ bọ́lẹ̀ ẹni èèyàn tẹ́ bá bá ti bọ́lẹ̀ pé ọ̀dọ̀ àfààyò ni ti wà àbí kẹ́ pè sórí nọ́mbà mi 081 78 78 2843. ẹ kúrẹ́ 081 78 78 2843